Lord. Magnify Jehovah God. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó below ọ. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwo Alpha and Omega. Mo yọ̀ ọ́. Ìpìlẹ̀ Agbe gbé ọ̀gá lọ́wọ́lọ́wọ́ báyìí dúpẹ́ lọ́wọ́ Jésù yìí a yìn ọ́ a yìn ọ́ fúri ọ̀fẹ́ adúpẹ́ adúpẹ́ Jésù ṣe Jésù ṣe o Jésù ṣe o. Somebody thank him, just exhort him, magnify him, magnify the Lord. What a mighty God that we serve. What the King of Kings that always there for us. What a mighty God that always there for us, that with us. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ torí gbàṣẹ́. Lẹ́kọ̀ọ́ gbé ohùn rẹ sókè sí Ọlọ́run. Jésù ṣe Ọlọ́run mi ò mọ̀ ṣe Thank him for everything. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Ọba tí ò jẹ́ kí àlàáfíà rẹ sọnù. Thank Him for your life. Ẹ kò gbé Ọlọ́run ga fún orí ńlá tó ṣe fún ọ. Orí lórí ọmọ, lórí ẹbí, lórí ọ̀rẹ́. I want us to begin to lift our voice and praise Him. Say to Him, Jesus, we thank you. Sọ fún Jésù pé o ṣé o. Say to Him, Jesus, we love you. Sọ pé Jésù, a dúpẹ́ pé o wa. I feel. Thank Him for your life. Thank Him for the life of your children. Dúpẹ́ fún ayé ọmọ rẹ gbogbo. Dúpẹ́ fún ayé ọmọ rẹ. Dúpẹ́ fún ilé rẹ. I want us to thank Him for what He has prepared to do for you. Bẹ́ẹ̀ kó dúpẹ́ fún ohun tó ti ṣe tán láti pèsè fún ọ. Thank Him for everything. Thank Him for your life. Thank Him for His word in your life. Thank Him. Pé Jésù ṣé o. I lift my voice to you. Mo gbé ohùn mi sókè sí ọ. I lift my voice to you. Mo gbé ohùn mi sókè sí ọ. I lift my voice to you. A gbé ohùn wa sókè sí ọ. Thank him for everything. O ṣé bàbá. O ṣé lórí ilé mi. O ṣé lórí ọ̀nà mi. Somebody lift a voice. It deserve to be praised. Ó tó láti gbéga. It deserve all our worship. Ó tó láti fi gbogbo ògo fún. He deserves it all. Ó tó láti yìn. Lift a voice and bless him. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olúwo ṣeun o. Fún àǹfààní ìwà láàyè inú ayé mi. For the grace of mercy in my life. Fún àǹfààní ìwà láàyè lórí mi the grace of your mercy in my life fún orí ọ̀fẹ́ ńlá tí mo gbà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí somebody lift a voice and give the Lord the praise ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà mo fi mọ́kọ́ lift a voice and just begin to give God the praise right now gbẹ́fọ̀ orí ńlá tọ́lọ́run ṣe. Thank Him for all what He has done for you and thank Him for what He has prepared to do again. I know He has prepared something great for your life. Mo ní ìgbàgbọ́ pé Ọlọ́run yìí ó ti ń ṣe ètò rere fún ọ̀sẹ̀. I know that He's gonna do something new in your life. Mo ní ìgbàgbọ́ pé yóò ṣe ohun ọ̀tun nínú ayé rẹ ni. So lift a voice and bless him gbé ohùn rẹ sókè kó wá yìn give all glory to him fi gbogbo ògo fún sẹ́ give all honour to his name fi gbogbo ọlá àti ìyìn fún thank him bless the name of the lord bless the name of the lord bless the name of the lord bless the name of the lord bless the name of the lord. Bless the name of the Lord. Bless the name of the Lord. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Fi ògo Bless the name of the King. Gbé Ọlọ́run ga. Bless the name of Jehovah God. Gbé Ọlọ́run yìí Thank him for your new life. Gbé fún ayé Thank him for your life. Gbé fún ayé Thank him for the life of your children. Wherefore are you a man? somebody lift a voice to God kakó dúpẹ́ in Jesus name we pray I want to thank him for the journey of your life I want to thank him for the journey of your life dúpẹ́ when you look back tá and see you will know the Lord has done great things for you a máa mọ̀ pé ọlọ́run ti ṣìyànú ayé wa he has done marvellous things for us the things that have happened many things has passed by ọ̀pọ̀lọpọ̀ ohun ohun ló ti kọjá but the Lord preserve our life ṣùgbọ́n ọlọ́run ó pa mọ́ that's why we're going to lift our voice again ìdí tá a fi gbé ohùn wa sókè sí ọlọ́run pé Lord I worship you. ọlọ́run mo yìn ọ́ lord i bless you ọlọ́run mo gbé ọ thank you jesus dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ lord is good he has done me well oh my soul rise up and pray. He is the lord lord is good he mi has done me well, oh my soul. Rise up and pray, praise the Lord, my sister, pray. The Lord, oh my auntie, pray. The Lord, oh my brother, pray. The Lord, Lord is you. so wonderful. Emmanuel adúpẹ́sẹ́ o olódùmarè ńlá bàbá mi. Bye-bye. patience someday. Oh. boys and just worship him jésù ṣe òwò arúgbó ọjọ́ ẹ̀lẹ́ dúpẹ́ lọ́wọ́ jésù jésù o mà ṣe o kábíyèsí o ṣe o. jésù ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó pọ̀ ní pàtàgbára arúgbó ìgbàanì àgbàlagbà má pàrọ̀ yìí ìwọ ọlọ́run tó pọ̀ ní pàtàgbára lift your voice and just begin to thank him. Eh? gbé ohùn rẹ sókè kó yìn exalt the lord in his holiness kádúpẹ́ ọlọ́run ní ìwà mímọ́ rẹ̀ sẹ́ lift your voice and begin to thank him gbé ohùn rẹ sókè kó o bẹ̀rẹ̀ sí yìn gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa in jesus name we pray now go before god and let us begin to confess all our sin ẹ ká sọ fún ọlọ́run lord i know have sinned against your word ohun tí ọlọ́run kan fẹ́ kéèyàn mọ̀ ni pé kéèyàn kan mọ rẹ̀ one thing that Lord needs from us acknowledgement you acknowledge who you are before him ọkàn oní agbéraga ni ọlọ́run wò lókè rere the proud heart God look afar ṣùgbọ́n onírẹ̀lẹ̀ ẹrántí Pharisee àti the Pharisee and the, uh, the tax man that went into the temple ìkan ó ìkan ò tiẹ̀ lè wòkè ó gbogbo ojú rẹ̀ sílẹ̀ ni ṣùgbọ́n eh, Farisí yẹn ó ní mi ìdàbí ìyẹn o òun náà sì ní ẹ̀ṣẹ̀ nínú there is a sin in his life but never recognize it never acknowledge it never look unto God for help but that the other one cannot look up kò lè wojú kò lè gbójú sókè bí lè gbójú rẹ̀ sílẹ̀. So, ṣùgbọ́n orí àánú gbà bẹ́ẹ̀ kó gbé ọkàn rẹ sílẹ̀ níwájú olúwa i want you to humble your heart before him olúwa mo ṣẹ̀ sí ọ olúwa mo ṣẹ̀ sí ọ i've sinned against you but i come to calvary mo ṣẹ̀ sí ọ ṣùgbọ́n mo wá sí calvary jẹ́ ẹ̀rá àánú lágbà ẹ fàánú gbà mí lord receive me with your mercy ẹ fàánú gbà mí lord receive my life with your mercy. ayé mi jí orí àánú ńlá gbà let my life receive the mercy of you àánú àánú ìwọ ọlọ́run kó ṣẹlẹ̀ lórí ayé mi wẹ́ kó porúkọ jésù dáadáa that the mercy of the lord to reign in your life kí àánú ọlọ́run kó dàpọ̀ mọ́ ayé rẹ lónìí that the mercy of god to reign in your life ayé mi ráàánú gbà ayé mi ráàánú gbà ayé mi ráàánú gbà ayé mi ráàánú gbà orí mi gbà àánú. No Ask the Lord to mercy of the Lord to manifest over your life. That the mercy of the Lord to manifest in every areas of life. That the mercy of Jehovah God manifest. Somebody pray. Sọ for Lord, lọ́wọ́. Orí mi ń fẹ́ gbójó gbà àánú. Ayé mi rà àánú Mercy of the Lord. I know Lord, The mercy of the Lord. My bọ̀ ní ọ̀nà mi gbogbo. Thank you Jesus. Gbọ́ dua Lord, Jésù Kristì. Olúwa képe ọlọ́run ní àṣálẹ́ yìí call the name of Jehovah God sọ fún ọlọ́run mo ti mú ọ̀rọ̀ mi tọ̀ wá ni I'm here before, be, with, be, with my word before you ọ̀rọ̀ ayé mi níṣẹ́ Lord is about my life ọlọ́run ọ̀rọ̀ ayé mi lórí ọ̀rọ̀ ayé mi níṣẹ́ olúwa dá sí ọ̀rọ̀ mi má ṣe wò mí ràn mọ́ ask the Lord to intervene concerning your life ẹ pé orúkọ Jésù I want to make me your own mo fẹ́ kó o sọ mí di tirẹ̀ I want you to change my life mo fẹ́ kó o yí ayé mi padà I want you to bless me mo fẹ́ kó o bùkún ayé mi I want new things to begin mo ń fẹ́ ohun ọ̀tọ̀ kó ṣẹlẹ̀ somebody open your mouth and pray kí ẹ̀kẹ́ kó gbóhùn rẹ̀ sókè the Lord God of heaven to visit you olúwa bí ayé mi wò nínú agbára ńlá as the Lord you are not just here to pray, to pray you here to receive kò yẹ pé mo wá sọ̀rọ̀ nìkan mo wá gba nǹkan lọ́wọ́ rẹ ni yìí làbà ka ṣàǹtàlẹ̀bà kò yẹ pé wá kẹ́nìkan ṣùgbọ́n fẹ́ rí àánú gbà lọ ni somebody pray to God let my life receive your mercy visit my life orúkọ Jésù bí ayé mi wò open your mouth to pray visit my life olúwa bí ayé mi wò visit me ilà máa ṣàtà thank you my father in Jesus name we pray orúkọ Jésù olúwa bẹ ìpìlẹ̀ mi wò lord visit my foundation olúwa bẹ ìpìlẹ̀ mi wò olúwa bẹ ìpìlẹ̀ mi wò ah ẹ gborúkọ jésù gbogbo àpáta gbogbo òkúta tí ayé gbé sórí ìpìlẹ̀ mi èyí tí ò jẹ́ kó dìde fún rere olúwa bẹ ìpìlẹ̀ mi wò bẹ́ẹ̀ kó porúkọ jésù mi tó wà the Lord God of heaven to visit your foundation ibi tá a bí ọ sí olúwa bẹ̀ ibi tá a bí mi sí wò olúwa bẹ̀ ibi tá a mi sí olúwa bá ń bẹ̀ mo gbórí sí ẹ pọ orúkọ Jésù ìpìlẹ̀ mi o my foundation olúwa bẹ̀ wò lónìí ask the Lord to visit it E pọ orúkọ Jésù dáadáa bá ń bẹ̀ ìpìlẹ̀ ayé àwọn ọmọ mi wò ó yá gbogbo rúdurùdu ní orúkọ Jésù every void gbogbo orú dúdú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ Jésù the void that is there ọwọ́kọ́wọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ the hand every evil hand that is there ìpákípá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìpìlẹ̀ ayé mi somebody pray olúwa bẹ̀ ìpìlẹ̀ mi wò visit my foundation gbogbo tí ayé gbé bẹ́ẹ̀ ní parusate with everything that enemy have planted ní orúkọ Jésù ọ̀run bẹ̀ sí fàtú. Father, begin to uproot it. Gbogbo òkúta tá a ti fi níbẹ̀ every stone that have blocked the way. Bíbélì wípé oní áńgẹ́lì Ọlọ́run sì sọ̀kalẹ̀ wá. Wọ́n sì yí gbogbo òkúta gbọ́dọ̀ kúrò. Gbogbo òkúta ìdíwọ́ every stumbling stone ní orúkọ Jésù. Gbogbo òkúta ìdènà every stone of hindrances. Ẹ̀yin ogun ọ̀run o, ó yẹ bá ń gbé kúrò ní orúkọ Jésù. Ẹ gbé kúrò ní ìpìlẹ̀ mi. Ándàlẹ̀ àkúṣàtẹ̀rẹ̀ra máa ń tó pẹ́ńdọ̀dọ̀ bọ̀tàlẹ̀ wa. porúkọ jésù dáadáa mo ní orúkọ jésù ohun tí a gbé dí ìpìlẹ̀ mi with everything that have blocked my foundation èyí tí ò jẹ́ kémi náà dìde fún rere èyí tí ò jẹ́ kí n débi tí ó yẹ kí n dé with that have blocked your way not to have things that you supposed to have not to be where you supposed to be gbogbo ìpìlẹ̀ tí ń jà mí lógun ní orúkọ Jésù every foundation every forty foundation ní orúkọ Jésù Olúwa tún ìpìlẹ̀ ayé mi ṣe ní orúkọ jésù gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa mo gbàdúà fún ẹnìkan ibi tí ayé rẹ ti mú ibi tí ọ̀tá ti mú ẹyà arọ́kọ mọ́ dìde eh, that they have make you to be a lame man or they have paralyzed your, your life mo ń wọ ẹnìkan lílẹ̀ lẹ́ni i'm seeing somebody on the ground mi ìdìbò ẹgbẹ́ i'm seeing somebody on the ground ẹni yóò lè rìn ó wà nílẹ̀ lẹ́ẹ̀. mo gbàdúrà gbogbo ayé tó ti yarọ every every life that have paralyzed tí ò bá ṣèrànlọ́wọ́ èèyàn ń lè rìn kò ní lè débi tó yẹ kó dé mo gbàdúrà gbogbo ẹni tí ayé ti sọ di arọ gbogbo ẹni tí ò lè nà dúró tí ò lè dìde where that you cannot stand tí ò lè gbé tí ò lè gbé ìgbé tí ò lè gbé ẹsẹ̀ tẹ́pẹ́ àti gbé ẹsẹ̀ nira gbogbo alágbá tó sọ ẹ́ di ibi tó wà tó sọ ọ́ síbi tó wà yẹn gbogbo èèyàn tí ò lè dìde mo pàṣẹ ní orúkọ Jésù olúwa kó gbé ọ dìde àmín dáadáa I pray that the power of God to enter into your feet agbára ọlọ́run kó wọnú ẹsẹ̀ rẹ lọ kó sì dìde lọ́wọ́lọ́wọ́ báyìí I pray that the power of God agbára ọlọ́run kó wọnú ẹsẹ̀ rẹ lọ kó gba okun kó sì dìde. Rise up in the name of Jesus. Dìde nílẹ̀ manda yaba sonto prendeya. Mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ìpín tó ti yarọ every life that been paralyzed gbogbo ìpín tí ayé ti sọ darọ indalaba ó ṣàǹtẹ̀lẹ̀dà kúndẹ̀lẹ̀bọ̀ ó ṣàǹtẹ̀lẹ̀bọ̀ náà mo pa ní àṣẹ ní orúkọ Jésù ti Násárẹ́tì ó yá dìde lẹ̀ ní orúkọ Jésù dìde lẹ̀ ní orúkọ Jésù dìde lẹ̀ dìde kó rìn Rise up and begin to walk. Dìde kó be bẹ̀ sí Rise up and begin to move. Ni Ní Nanama Santo Prelea, gbogbo èpè tó yarọ. Ní orúkọ Jésù, èyí tí ò lè dìde, ó yá dìde ní orúkọ Jésù. Gba okun. In Jesus' name we pray. Láì lórúkọ ẹ, ẹ gbọ́ orúkọ Jésù. Olúwa mú ọwọ́ ogun kúrò lára mi ayé máa ń gbé lẹ́lómi wọ́n ẹlòmíì kò tẹ̀ ní ìdìmọ́ tẹ́lẹ̀ tán fi sí lára ló ń ba káàkiri onígbẹ ẹnìkan tó ń yín ẹnìkan ló ń ṣe mí hmm, ilé kan ti gbé sí lápẹ má wọrí oh, the that very hand máa bá kiri abadílé ọkọ abà láàrin ọ̀rẹ́ abà lẹ́nu iṣẹ́ ẹ porúkọ Jésù ọwọ́ ogun the hand of battle mo kú ònú ayé mi Ọlọ́run and the Lord gave Solomon peace all around Truly, God gave him peace all around tí yóò bá mọ̀ lò ó máa tún ṣe nǹkan míì but God gave Solomon peace all around ọ̀tọ̀ nìkan tí ń lé hallelujah mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìdí tó fi gbàdúrà tó fi wánú àdúrà yìí torí tó ń ṣe ọ́ ni ìwọ làdúrà ìwọ lọ́ràdúrà ìwọ kẹ̀ you will not pray pray in báwo prayer is not part of you it's not something that you enjoy to do ṣùgbọ́n nǹkan dé ló ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó sì dé tó ti wọ́n náà ọlọ́run ló lè ṣẹ́gun èyí ṣùgbọ́n ó fẹ́ sọ ẹ́ dára gbára ni kó tó máa wò gan wa àdúrà gan ti mọ́ ọ lára ọ̀rọ̀ ọlọ́run àti mọ̀ lára ìgbà mi ọlọ́run á jẹ́ ni sátani ṣiṣẹ́ God will allow Satan to do his work go ahead go ahead to do your work go ahead God will allow it God will allow Satan to do why to make you to be strong ó mà kó tó bá ṣiṣẹ́ yẹn wà á sátọ̀ wá so I feel ó unleash it sometimes God unleash Satan Satan tó ti ń gbó Sátánì ó ti ń gbó ó ó ó ti ń gbó bí ajá already ó fẹ́ ó ti ń pakuru ọlọ́run ló fà dání wẹ́ ò ní lọ níbo ìwọ kẹ ò lọ bí kankan ìwọ tó ọmọ aláìgbọràn náà pé ọmọ ìwọ náà dé jókòó síbẹ̀ yẹn o ìwọ náà jókòó síbẹ̀ yẹn sit down there don't go there ìwọ náà orin lọ bẹ̀ sí rìn káàkiri ajá yìí máa ń fẹ́ ó fẹ́ ó fẹ́ bù ọ jẹ àní mo ní kó o jókòó bẹ́ẹ̀ no sit down there no no no no no i'm not i like my life i like this kárí kárí okay aba aba aba fajalẹ nyaka <laughs> ah, baba <laughs> o fẹ́ bu ọjà yẹn tẹ́lẹ̀ ni mo mo dá hallelujah ẹ gbọ́rúkọ jésù god the name of jesus olúwa mú ọwọ́ ogun olúwa mú kúrò every hand of battle ẹ jẹ́ kí n ní ìsinmi láyé mi let me have rest ẹ jẹ́ kí ìṣe mi kó sojú mi let me fulfil my dreams ẹ gbọ́rúkọ jésù ìwọ́wọ́ ìdààmú ìwọ́wọ́ ìyà ìjà gbélémi lórí ọwọ́ ogun ọwọ́ tó mú ohun gbogbo le ọwọ́ tó mú ohun gbogbo that makes things difficult gbogbo ọwọ́ tí ò fẹ́ kó rere kó rọrùn fún mi gbogbo ọwọ́ tí ò fẹ́ kí n débẹ̀ ẹ porúkọ Jésù ìwọ́wọ́ ogun ó yẹ kó nu ayé mi somebody pray santa taparusata the hand of battle leave my life ọwọ́ ogun ti bẹnu ìdílé tí gbogbo àwọn tó bá ti jẹ́ orúkọ yẹn wọ́n máa la ogun yẹn kọjá ni gbogbo ẹni tó bá ti jẹ́ orúkọ yẹn mo sọ fẹ́ni kankan àfi tó bá yí orúkọ rẹ padà o anamasa mo sọ fẹ́ni àfi tó bá yí orúkọ rẹ padà kò sí nǹkankan tó ń ṣẹlẹ̀ bí a máa ṣẹlẹ̀ sí ẹ lọ ní àfi tó bá pa orúkọ rẹ dà ilẹ̀ tààlà ọlọ́run náà bèè lọ́wọ́ abrahamu kí ni orúkọ rẹ o orúkọ rẹ rèé ẹ pọ orúkọ jésù ọwọ́ ogun tó ń ja ìran ọwọ́ ogun tó ń ja tó ń ja ìran ní orúkọ jésù ọwọ́ ogun the hand of battle that battle with the families yìí tàtà di parasata ọwọ́ ogun tí ń ja ìran orúkọ Jésù ó yá kó nu ayé mi ọwọ́ ogun ọwọ́ ogun ọwọ́ ogun every hand of battle ọwọ́ ogun every hand of battle every kataya remove right now ní orúkọ Jésù ọwọ́ ogun kó kó nu ayé mi ọwọ́ ogun kó nu ayé ọmọ mi ọwọ́ ogun kó lórí iṣẹ́ mi ọwọ́ ogun kó nu ilé mi orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa thank you my daddy. thank ẹ porúkọ jésù dáadáa ẹnìkan this is your prayer ibi tí máa ń gbà kọjá where I always pass through or that you are passing èyí tá ti rí nǹkan mọ́lẹ̀ fún mi tí máa ń gbà kọjá gbẹ́nu lé náà rí nǹkan sí ẹ pé o láti gba ibẹ̀ kọjá o máa ń gbà kọjá pé àwọn ohun tó rì mọ́lẹ̀ tí ibi máa ń gbà ibẹ̀ kọjá olúwa jọ̀ọ́ kò bá kò bá jẹ́ ní ọ̀nà ọlọ́run jọ̀ọ́ bá mi ba kíní ìjẹnu ayé mi ohunkóhun tó bá ti rì mọ́lẹ̀ fún ẹ tó máa ń gbà kọjá mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ibikíbi tó bá ohun tó bá rì mọ́lẹ̀ sínú ilé ẹ tó rì mọ́lẹ̀ sí ọ̀nà ẹ tẹ́ pé ibẹ̀ ló máa ń gbà kọjá ní orúkọ tó máa ń fẹsẹ̀ sí gbogbo gbà ó sì máa ó sì máa ń mú nǹkan bá ọ ó máa ń mú nǹkan gbẹmọ ọ lára ìlà máa ṣàìdá ó lè kárí pàórí sàrẹ̀tàlì gbogbo agbára kágbára èyí tó ti gbin nǹkan sí ìrìn àjò mi that have planted evil things in my journey ní orúkọ Jésù gbogbo agbára ká tó gbin nǹkan sílé ọkọ fún ọ ní orúkọ Jésù èyí tó gbin nǹkan sórí ọmọ ẹ pọ orúkọ Jésù gbogbo ohun tí ayé gbìn ṣe bó sọ náà pé oní gbogbo igi tí bàbá mi ò bá gbìn olófàtú ni tàbí ọ̀tá máa ń gbin nǹkan ìlà bàkà ń ṣàtẹ̀lẹ̀ àgbà gbogbo igi tí bàbá mi ò bá gbìn olófà tu ti gbogbo ti gbogbo ó gbé àìsàn yìí sí mi ẹ pé orúkọ jésù ó yá ó yá ó yá ó yá máa santa talibo gbúà dùà lórúkọ jésù kristi olúwa wa àmín gbogbo èèyàn tí ò ti ṣe àpéyà yẹn máa máa ṣí ẹ hallelujah kò kó pọ̀ jù olúwa ó dá mi má bànújẹ́ o olúwa ọ̀dá mi máa ń bànújẹ́ èṣù ló ṣe gà ó olúwa fà mí yọ ìyà óyá óyá óyá olúwa ọ̀dá mi máa ń bànújẹ́ olúwa dá mi máa ń bànújẹ́ o èṣù ló ṣe gà ó olúwa fà mí yọ ìyà kìyà. Lord Jehovah God deliver you. bóyá bàbá mi ló ṣèkà o olúwa fà mí yọ ìyà ìyà èṣù ló ṣèkà o olúwa fà mí yọ ìyà alágbára èṣù ló ṣèkà o olúwa fà mí yọ kíákíá ẹ pọ orúkọ Jésù call the name of Jesus olúwa mo fẹ́ bọ́nu eléyìí tí mo wà yìí I want to be free mo ní ìyẹn ń tan ara rẹ̀ you can't deceive yourself you know what is happening to you o mọ tó ń ṣe ọ́ you know it very well ìwọ olùgbà mi ọ̀pọ̀lọpọ̀ a lè ṣàlàyé someone you can explain it and someone you cannot explain it but you know what is happening to you ẹlòmíà lè ṣàlàyé rẹ̀ ẹlòmíà lè ṣàlàyé kíní kan máa ń ṣe mí kíní kan máa ń ṣe mí tí nǹkan bá ti mọ kíní kan ó ti mọ style pé ah, àkókò báyìí ni tí nǹkan bá ti bá ń bọ̀ mi kíní yẹn máa ń ṣẹlẹ̀ ẹ pé Jésù mo fẹ́ jáde kúrò nínú ilé tí mo wà yìí I want to be free from this ogun tó jẹ́ kémi ṣe ohun tẹ́gbẹ́ ń ṣe láyé that battle of life that don't want you to do what people are doing ohun tí ò ogun tí ò jẹ́ kémi ní ohun tí ó báwo tiẹ̀ ṣe wá yàtọ̀ kí ló níbo ló ti wọ́ wá ah níbo ló ti wọ́ wá where where the the, the things are are are are, crawling or how do I put it báyìí ibi tó wá Eh, eh, eh, whatever thing that's in your life, Porukwa where the disappointment have shown up in your life, where disappointment, where failure have revealed itself in your life, where the foundation of evil, Porukwa Jesu, Matato every crooked place in my life, if it what? The crooked place in your life. Olúwa sọ di dídán somebody lift your voice to God olúwa dá sí ọ̀rọ̀ mi mú ogun tí ń jà mí ogun kí n má lọ́kọ ní orúkọ Jésù óyá óyá óyá ogun tó mú ọkọ jìnnà ogun tó mú aya jìnnà ogun tó mú ọmọ jìnnà ní orúkọ Jésù ogun tó mú ìwé ìgbélú mi jìnnà somebody pray ogun tó mú àṣeyọrí jìnnà àwọn èèyàn ń ṣàṣeyọrí láyé ẹ the funnest thing people have been blessed around you àwọn kan rí gbàdágbé rẹ àwọn kan rí iṣẹ́ ẹ pọ orúkọ jésù ogun tí ò fẹ́ kó ṣẹlẹ̀ sí èmi ní orúkọ jésù láàrin ọmọ ìyá in among, the siblings that power that don't want that thing to happen for you ní orúkọ jésù ogun tí ò fẹ́ kó ṣẹlẹ̀ fún àwọn ọmọ mi gbogbo ogun tó ń fa èmi tó ń tì mí mọ́lẹ̀ tó ń múre yìí fún mi ní orúkọ jésù àṣẹwọlẹ̀ ni kò ṣẹ olúwa ṣẹ́nu ayé àwọn èèyàn yìí olúwa ṣẹ́nu ayé àwọn èèyàn yìí gbọ́ àdúrà lórúkọ jésù kìsì. Olúwa I know sometimes what about like people are not doing what they're supposed to do. I mean things ah, àdúrà rẹ kan gbà What about those that you are doing things that you're supposed to do and where you are where you're supposed to be? Pé àdúrà ni eh, àdúrà bá wo ẹ lọ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ìwé tó ń ṣe nǹkan tó yẹ kó ṣe ń ká. Báwo làwọn èèyàn ṣe ń ṣe tó fi ń dáa fún wọn? ìwọ tó ń ṣe nǹkan tó yẹ kó ṣe ń gán tó sì ń dáa fún ọ tí wọn náà ń ṣe tó di kọ̀rọ̀ mìíràn <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ṣe nǹkan tó yẹ kó ṣe kàríà tó yẹ kó wà ló wà ṣùgbọ́n ayé gbogbo gbogbo ẹ pákípá tí ò fẹ́ kí owó rere kó dàgbà fún mi every power bó ṣe ń ṣe ló ṣe ń ṣe kí ló tún kù ó lọ́kọ̀ gbogbo èèyàn lọ́kọ̀ wọn náà ní tiẹ̀ ẹ bẹ́ẹ̀ ni kí ló tún kù bẹ́ẹ̀ hallelujah ó kà bó ṣe kàwé báwọn ṣe ń kàwé ló kàwé certificate ẹ̀ ń bẹ ń evidence ni báwọn yẹn ṣe rìnrìn àjò ni wọ́n náà rìnrìn àjò wọ́n tún dé lẹ́yìn ẹ̀ gan ni they, they came after you wọ́n dé lẹ́yìn ẹ̀ ni báwọn tiẹ̀ ṣe wá jẹ́ pé òrí tiẹ̀ gbà ẹ pọ́rúkọ Jésù ó yá ó yá ó yá ó yá ogun iṣẹ́ fún mi ẹ̀mí máa ṣe ogun ìfún mi olúwa ṣe ìwọ ló ní mi o olúwa sọ́ra rẹ reveal your power to me kí ogun ìdààmú yìí this battle of this failure this battle of this barrenness and disappointment ní ogun tó mú mi sunkún ogun tó ń gbomi jẹ lójú mi ó yá kó wọlé somebody open your mouth and begin to pray in the name of Jesus in the name of Jesus matsanto peru setelebo lift your voice to God ó yá ó yá ó yá ẹ bá ń ogun èmi ẹ bá ogun èmi ẹ bá ogun èmi Father swallow this battle Ni orúkọ Jésù ẹ bá ń in the name of Jesus. Bawi, bawi, bawi, bawi, bawi, oya, bawi, bawi, porúkọ Jésù, porúkọ Jésù dáadáa, ki Olúwa kó bawi, kí Olúwa kó bawi, kí Olúwa kó bawi, kí Olúwa kó bawi, ogun ìjákulẹ̀ yẹn, that battle of disappointment, ogun ìtìjú yẹn, that battle of shame, ogun gbèsè, kó yẹn máa dáwọ́lé nǹkan, gbèsè ni, kó máa ṣe business, gbogbo ẹ̀ máa run pápátá ni gbèsè ni ní ogun tó kó tí ò jẹ́ kí ọwọ́ rẹ sọ fún ìrere ogun tẹ́ pé àwọn èèyàn máa ń rí ṣe tó bá ti kàn án you don't get it you don't get it ẹ porúkọ Jésù ẹ bá mi ṣẹ́ ogun yìí ẹ ṣẹ́ ogun yìí ẹ ṣẹ́ ogun yìí ẹ ṣẹ́ ogun yìí gbọ́ àdúà ní orúkọ Jésù Kristi Olúwa ẹ porúkọ Jésù dáadáa ibi ibi tí ogun ti jáde sí ayé mi where the battle your battle have come from your place of your battle níbi tí ogun ti jáde sí mi olúwa lọbẹ̀ lónìí olúwa lọbẹ̀ lónìí jà fún mi bẹ́ẹ̀ tú mi sílẹ̀ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orìnrìn àjò wọ́n ti dè mọ́lẹ̀ síbi kan báyọ̀ ló ṣe fẹ́ ṣe ibi tí ogun ti jáde sí mi ibi tó dẹ̀ ti máa ń bẹ̀rẹ̀ ṣe é mọ́ do you know where the battle started from we start from níbo ló tẹ pé battle ẹ̀ ẹ̀ type ẹ̀ níbo lẹ̀ pé ogun ti máa kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ogun níbo ti máa kọ́ ń bẹ̀rẹ̀ ogun ibi tó bá ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ẹ sọ káyìtì move on ẹ ń táìpù náà ṣe I can see ọyà ọyà ẹgbẹ wọlé ẹgbẹ wọlé pápápá ẹgbẹ wọlé mo fẹ́ rí pásítọ̀ ẹ fẹ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ rí hallelujah níbo ti máa ń bẹ̀rẹ̀ níbo ti máa ń bẹ̀rẹ̀ from the foundation yes from the foundation years okay Oh yeah, ọ̀yàyà ẹ̀ táìpù rẹ̀ ni ẹ̀yin ló dábàá ló showers of blessing níbo yá níbo ni títí wà ìdílé mm, ìdílé eh, o mm, bẹ́ẹ̀ ni ó yá yá ń bolo wà pápápá mm. àwọn tó showers of blessing are there people are, you are there you are say amen if you can hear me torí mi pẹ̀ta okay from the family okay láti ẹbí gbogbo wa la sọ ohun tó dáa ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn and why ogun máa ń bẹ̀rẹ̀ the the battle starts from the family why because they are the one that knows you àwọn ló kọ́kọ́ mọ̀ ọ́ ogun Joseph ò bẹ̀rẹ̀ ní Egypt ó bẹ̀rẹ̀ lé bàbá ẹ̀ ogun yẹn tí ó kù wá máa lé ni ìyókù ó wá máa lé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ti ń ṣẹlẹ̀ ní ìran ló ń gbé kiri ọwọ́ tó ti tó ti wà lára rẹ̀ ní òun ló ń gbé kiri the hand that's in your hand of old bí ni pé Jésù náà kọ́ ó ní ara ilé ẹni lọ́tà ẹni àwọn àwọn the Romans wọ́n rí Jésù mú àwọn Júù àwọn ẹbí rẹ̀ náà lọ gbélé Bárábà Jésù Bárábà làwọn Jésù làwọn fẹ́ we want Jesus ogun lé ní ogun lé ní ogun lé ní àwọn ló kọ́ rí ẹ àwọn ló mọ ìrìn àjò ẹ àwọn ní ibẹ̀ ní competition ti wà ọmọ sista lágbájá ó mọ̀ fẹ́ ṣe rere ayé mi ẹni tí ò lẹ́mi ọlọ́run it takes the someone that don't have the spirit of God kó gbọ́ pẹ̀lú mi máa ṣe ni kó rẹ́rìn ó tẹ̀kẹ́ ní tó lé ẹ̀mí ọlọ́run pé àwọn fẹ́ lọ wájú o sì ẹlòmíì à ọmọ tá a kójọ bí wọn lẹ́wọ̀n at the same time ìyẹn ọmọ tí ilé náà ṣe rere à èrò ọkàn rẹ̀ ẹni tí ò bá lẹ́mi ọlọ́run á yà sọ́nà mi pé kójú bá tiwọn náà ẹ jẹ́ kí n bá wọn fà sẹ́yìn ogun bá bẹ̀rẹ̀ ogun onílara wa bẹ̀rẹ̀ èmi ogun gbé ah, ọ̀rọ̀ kékeré ti ṣẹlẹ̀ wọ́n ń dáwó orí tiẹ̀ dá ó ló ń ṣe ó ń gbé is not is is ah, just is just a proud heart akọ ló ń ṣe òkè lásán ò dáhùn ló gbógun o ẹlòmíín nú ìjà ọ̀rọ̀ kọ́ lè ṣẹlẹ̀ láàrin ẹbí you know ẹ kò sọ̀rọ̀ ìwọ nínú sometimes bí n bèrè pé bínú má ṣe ṣe wo bínú tún gbẹ̀ṣẹ̀ sínú ẹ̀ máa padà ó lérí mọ́ mi ẹ wá sí rí ẹlòmíì arógo arógo bògo jẹ́ ni ó tiẹ̀ ṣe nǹkan fún wọn bíi Fáráò gbàtà àwọn ọmọ Ísírẹ́lì ń dàgbà tán di Fáráò bínú wọn ẹ máa pa wọn tó ẹ̀mí èṣù ti wà tipẹ́tipẹ́ àwọn kan ti bá èṣù jẹun wọ́n ti bá èṣù múlẹ̀ láyé wọn ẹ máa pa wọn kò tiẹ̀ rí kankan kò ẹ máa pa wọn ni àwọn kan ò tiẹ̀ fẹ́ kí ẹnìkan jáde nù náà pé ẹnìkan kò ní jáde níbí mẹ́lìà ó ń sa ìdá káìdá mo gbàdúrà fún ẹnìkan wà gbọ́wọ́ tó kàn ẹ́ ẹni tó wà nù ràn rẹ tí ò rí bí tí o fẹ́ gbé ogun yẹn fún wọn náà ní orúkọ Jésù ogun yẹn kó dópin àmín mi gbọ́ dáadáa ẹ tó ẹni tó tó wà nù ìran rẹ tó wà nù rẹ tí ò bímọ tó fẹ́ fi ogun yẹn náà jà ìwọ yìí torí pé òun ò bí kò fẹ́ kí wọ́n bí mo gbàdúrà ní orúkọ Jésù ogun ẹ̀ kò ṣẹ́ àmẹ́ ṣàmì dáadáa mò ń bọ́ sọ̀rọ̀ ni ẹni tó wà nù ìran rẹ tí ò bí torí pé wọ́n náà ò ní bí ní orúkọ fẹ́ fi ogun àìbí tirẹ̀ fi jà ìwọ ní orúkọ Jésù ó yá lónìí ogun yẹn kó dasán àmẹ́ ogun yẹn kó bàjẹ́ àmẹ́ ṣàmì dáadáa nínú àmà ó ṣàtàyà ní anyone that's in your family that, that, that is childless and you want to affect your life with this ní orúkọ Jésù ogun yẹn kó ṣẹ́ o àmín ogun yẹn kó ṣẹ́ lára rẹ àmín ọwọ́ ta fi nù ọ́ yẹn tí ọ̀tá fi nù ẹ́ lára mi la máa kó ṣà ọwọ́ náà kó kúrò àmín thank you my daddy in Jesus name we pray ẹ kún orúkọ Jésù call the name of God olúwa lọ síbi tí ogun ti bẹ̀rẹ̀ nínú ayé mi o go to the foundation of my life lọ sínú ìran mi àwọn lórí ẹ tó ń rìnrìn àjò àwọn ló kọ́ ó ti mà ti lọ lóyìnbó ah ó ó mà ti lọ lé ọkọ àwọn ló wù ẹ ẹgbẹ má má sọ pé wọ́n ti àwọn ti lọ tán àwọn fámìlì àwọn àgbàlagbà nu fámìlì wa ti lọ àwọn kékeré bẹ ló burú jù àìtójú àwọn kékeré bẹ kékeré kékeré tóntóntóntóntóntó <laughs> mo sọ fún un pé àwọn ọmọ kékeré kan bá mi gbà kan tákàtákà báyìí lánìí nǹkan bẹ́ẹ̀ nu wọn àwọn méjèèjì tó ń wò yẹn àwọn gan burú <laughs> bẹ́ẹ̀ àwọn àgbàlagbà àwọn ti gbé nǹkan lé wọn lọ́wọ́ ẹjọ́ o sista yín tó wà mẹ́yẹn máa báṣẹ lọ láyé ẹ o ẹjọ́ o ẹ pọ́rúkọ jésù olúwa lọ lónìí bẹ́ẹ̀ ṣe ṣẹ́gun náà tẹ̀wárì ilẹ̀ àpapọ̀ ẹrú ṣáìdà the Lord to scatter as the Lord to scatter inú ọ̀ràn mi tó gún ti dìde sí mi nínú àmà santalaba lára ẹ̀jẹ̀ mi tó gún dìde sí mi ní orúkọ jésù oyá oyá oyá oyá oyá nílé ọkọ tí mo gbórí sí nínú àmà kọpa gbogbo àwọn tí ò fẹ́ kí n ṣe rere bẹ́ẹ̀ gbogbo àwọn tí mo wọlé ọkọ tó lójú àtìmí ń bẹ̀ ni ní orúkọ Jésù ask the Lord to destroy their power in your place of your husband ananama ansata ibi tó ń fẹ́ ọ sí ìdógún dìde olúwa gbàgbà náà jẹ ogun mọ́ ṣe rere ogun mọ́ dàgbà ìta ìfi ń jà mí nù rán ní orúkọ Jésù ogun yẹ̀yẹ́ ní orúkọ Jésù ogun oró oró tó fẹ́ yọ lára rẹ ní tàntàn torí ìyá rẹ bàbí bàbá rẹ ní orúkọ Jésù ó olúwa ṣẹ́ ogun náà ṣẹ́ ogun náà àgbàtà ni àgbàtẹ́ni kò gbà mí lọ síbi tí ogun orísun ogun mi lónìí olúwa kọjá go to the source of my battle olúwa lọ sí orísun ogun ayé mi gbúà dúà lórúkọ jésù kristi olúwa wa is how we can do is how you can share it be a blessing be a blessing you have to you know i told you the, the, don't let me give you reason you have to share it you share it you want to be a blessing because of others if you don't know where bàbá mi tá a mọ nǹkan tó di. You share it because you, you want someone to be a blessing. To want to be a blessing in the life of somebody. And also you are preaching the word of God because <laughs> Jesus is here. Hallelujah. And secondly, yeah, you are doing the work of God. Also, you are showing a eh, ẹ ń fi pé um, ẹ That's another one. Again, so the main reason of you being a blessing to others by sharing it. There are many reasons of doing it. Ẹ fẹ́ kí iṣẹ́ Ọlọ́run dàgbà. Ẹ fẹ́ kí àwọn Hallelujah. Um, so do it do it do it. Um, má jẹ́ kí n tún Lord, Olúwa jẹ́ kí jẹ́ kí n rí ìṣẹ́gun lórí ohun tó ń ṣe mí yìí ohun tó ṣe pàtàkì i want to see victory upon what is going on in my life olúwa jẹ́ kí n rí ìṣẹ́gun lórí ohun tó ń ṣe mí yìí father i want to receive victory ìṣẹ́gun ni mò ń wá ìṣẹ́gun ni mò ń wá o ìtúsílẹ̀ mò ń wá olúwa jẹ́ kí n rí lónìí let victory let victory manifest ìṣẹ́gun farahàn fún mi wò mí sàn o wò wò mí sàn gbàmílà ah, gbàmílà lórí ìwòsàn ni mo ṣe wá o olúwa óyá óyá óyá wò mí sàn o wò mí sàn gbàmílà o gbàmílà orí ìwòsàn ni mo ṣe wá o olúwa ó gbàdúrà o sọ fún ọlọ́run alààyè. ọlọ́run mi kò mí sàn. ẹlẹ́dàá mi tú àwọn àyàn yìí sílẹ̀ nínú ayé wọn o. bóyá orí ìwòsàn ni wọ́n ṣe wá o olúwa bóyá ó yá kó wá sàn o kó wá sàn. receive my miracle mo wá mo fẹ́ gbà túsílẹ̀ ní ọlọ́run mo fẹ́ gbà ìdáde mo fẹ́ agbára rẹ ni oore kò ṣẹlẹ̀ nínú ayé àwọn èèyàn ìṣáá. ọba tó ní kó dààmú kó tó ṣe rere o agbára náà kó wọlé nínú ayé rẹ ni ọlọ́run kó dìde lórí iṣẹ́ rẹ ni ọlọ́run kó dìde lórí ayé rẹ o bàbá torí ìwòsàn ni mo ṣe wá. yìí làwọn ohun tí mò ń gbọ́ yìí ó strange sí mi ohun tí mò ń gbọ́ yìí what i'm seeing is very strange mi fẹ́ kà sí but mi tún fẹ́ ignore ẹ̀ hallelujah mi fẹ́ kà sí ṣùgbọ́n mi tún fẹ́ ignore ẹ̀ ohun tó bá fi ọ̀dọ́ ọmọ ìkéré ṣe with everything that you use infant to do ohunkóhun tó bá fi ọ̀dọ́ ọmọ kékeré ṣe uh, whatever thing they have um, conjured with infant nínú ayé mi lónìí nínú ayé rẹ ní orúkọ Jésù kọlọrun kó bàjẹ́ àmín sàmì dáadáa okun tó máa fi ọmọ kékeré ọ̀tọ̀ ọmọ kékeré tó fi ṣe ní orúkọ Jésù nínú ayé rẹ ní ọ̀nà rẹ gbogbo ọ̀run kó bàjẹ́ àmín ah, ah, ohun tí mò ń gbọ́ rí ah, ohun tí mò ń gbọ́ yìí yàtọ̀ ah mo ṣe ń gbàdúrà mo pé wọ́n fi ṣe nǹkan fún ọ fún ọ aleluya ah, dàmí wọ́n fi ṣe nǹkan mi mọ bí tó tọ̀ lọ mi mọ bí tó wọ lọ wọ́n fi ṣe nǹkan wọ́n fún ẹ wọ́n fi wọ́n ó wà láwọn ohun èlò fún ọ ní orúkọ Jésù olúwa bàjẹ́ lónìí àmín olúwa bàjẹ́ lónìí àmín olúwa bàjẹ́ lónìí àmín olúwa bàjẹ́ lónìí àmín thank you my daddy olúwa bàjẹ́ lónìí àmín olúwa bàjẹ́ lónìí àmín ní orúkọ jésù ayé yín kó gba ìtúsílẹ̀ àmín ẹ pọ orúkọ jésù call the name of jesus olúwa ìtúsílẹ̀ ni mo fẹ́ rí lónìí o tú mi sílẹ̀ lord set me free tú mi sílẹ̀ lord set me free gbà mí lágbàtán lord deliver me lẹ́kọ̀ọ́ porúkọ Jésù olúwa tú mi sílẹ̀ Lord set me free gbà mí lágbàtán gbà mí set, set me set my life totally free mo fẹ́ rí ogun yìí mo I want to see victory over this battle olúwa mo fẹ́ kí ogun mo fẹ́ rí èmi fẹ́ rí pé ogun yìí ó ń ṣẹ I want to see victory Ilama ansha ule me ka o ba ostatalia ka shande le boko shanto pregada Olúwa mo fẹ́ rí ogun yìí ó dogun I want to see that this thing disappear in my life Olúwa mo fẹ́ rí pé ogun yìí this battle ó ṣẹnu ayé mi ogun yóò gbúdọ̀ bá mi dalẹ̀ ogun yóò gbúdọ̀ bá mi dàgbà torúkọ Jésù ogun yìí ò gbúdọ̀ mi di alẹ́ o ogun yìí ò gbúdọ̀ bá mi dàgbà mọ́ somebody pray ẹ kúkú ṣe tèmi mà somebody open your mouth and pray that this battle will not follow your life that this battle will not be in your life that it will not grow with you anymore ní orúkọ Jésù ìwọ ogun tó ń jà mí yìí ní òwúrọ̀ bá mi di alẹ́ ní orúkọ Jésù òwúrọ̀ bá ayé mi dàgbà mọ́ somebody pray somebody pray somebody pray gbàdúrà sẹ́ẹ̀ anda anda ushate ila kinto prenda tayewa oruko orúkọ dua dua loruko Jésù Kristi Olúwa wa me ma show you of nìsí I will share the grace now ẹ sọ fún Ọlọ́run mo fẹ́ kó mo fẹ́ kó mo fẹ́ kó mo fẹ́ kó mo fẹ́ kó mo fẹ́ kó mo fẹ́ kó rán Ọlọ́run níṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí mo fẹ́ kí ìwọ náà ní ìyanu èrè àdúrà nìyẹn that you experience a miracle olúwa o mo rán ọ bàbá mi olúwa o mo bá ọ sọ̀rọ̀ ṣẹ́ bàráyé fẹ́ bàráyé kọ̀ gbèrè ayé mi jáde because I will determine the enemy never determines it all never come to conclusion Satan kan ló ní conclusion ọwọ́ ọlọ́run ló wà bó ṣe lè ṣe tó jẹ́ kí ìràwọ̀ mi pàpà jáde olúwa o oníṣẹ́ ọwọ́ rẹ̀ gbà olúwa o ó bá ọ sọ̀rọ̀ báráyé fẹ́ báráyé kò kéré ayé mi jáde óyá óyá. you. yako ṣẹlẹ̀. mọ́ mi lọ́wọ́ gbogbo ẹni tó fẹ́ sọ ohun àṣeyọrí ohun ògo lè pàǹdà mọ́ ọ lọ́wọ́ gbogbo alágbára tó fẹ́ sọ good thing that want to spoil kò bá jẹ́ certificate ni kò bá jẹ́ ilé ọkọ lọ́wọ́ tó wàá fẹ́ sọ de panda. kó fẹ́ sọ de asán mọ́ ọ lọ́wọ́ gbogbo abarijẹ́ mò ń bẹ́ẹ̀ nìkan wí torí mo gbàgbé wo olúwa tó náà mi létí padà ní o ẹni tó fẹ́ sọ tó fẹ́ sọ ìrìn àjò mi di pàǹdà mọ́ mi lọ́wọ́ that want to destroy that thing that is good gbogbo abá àwọn rere jẹ́ mọ́ mi lọ́wọ́ kó o ní nǹkan kó o má fi ṣe nǹkan kan kó wà ń bì kan kó má kó kí n rè má jáde gbogbo agbá tó fẹ́ ba ìrìn àjò jẹ́ mọ́ mi lọ́wọ́ gbogbo agbá tó fẹ́ sọ mí di asán ẹ gbogbo yẹn o ní onú o ní o ní inú láti bímọ ayé ò fẹ́ kí kò tiẹ̀ rí bí gbogbo yẹn ohun tá sì ń lò lọ yẹn ìwọ náà ni gbogbo wọn yìí ń bímọ lẹ́nu inú náà ni ìnàmàkà ṣàtàlì gbàgàbà gbogbo alágbà tó fẹ́ sọ di panda mọ́ mi lọ́wọ́ o alágbà tó fẹ́ bari jẹ́ olọ́mọ tàbí ẹ̀fẹ́ kò jèrè ọmọ ní alágbà tó fẹ́ kó orí tiẹ̀ ẹ forúkọ Jésù ohun tí ayé fẹ́ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ yìí Olúwa náà kó o túnṣe fún mi bá ń dáwọ́lé gbé ọwọ́ tiẹ̀ lé mi lé yọ àná mi gbé ọwọ́ tiẹ̀ ni kò gbélé mi ọwọ́ agbára tiẹ̀ ni kò gbélé mi gbogbo agbà tó fẹ́ ba orin jẹ́ mọ́ mi lọ́wọ́ ní orúkọ Jésù gbàgbà tó fẹ́ san orin di asán mọ́ mi lọ́wọ́ ọmọlọ́run lanu kó gbàdúrà alágbà tó fẹ́ bọ orin jẹ́mọ́ lọ́wọ́ ní orúkọ jésù alágbà tó fẹ́ kó orin kó ṣẹ fún ọ ó yá lórúkọ jésù ipa wọn lónìí ète wọn lónìí ìmọ̀ wọn lónìí all their plans all their wills all their thought concerning me let it be destroyed porúkọ jésù ire mi ò gbúdọ̀ bàjẹ́ sọ fún ọlọ́run ayọ̀ mi ò gbúdọ̀ dànù sọ fún ọlọ́run ire mi ò gbúdọ̀ bàjẹ́ bua dua lórúkọ jésù kristi olúwa wá our four minutes I share the grace mo ní ìṣẹ́jú mẹ́rin I share the grace and eh, so remember the prayer continue tomorrow láago mẹ́sàn-án eh, àdúrà wa lọ́la láago mẹ́sàn-án so you begin to invite your friends hallelujah and I know Jehovah God will visit you in the name of Jesus ó ní ohun tó wá wá síwájú ọlọ́run mo sì nígbàgbọ́ pé ohun tí ẹ wá gbogbo wa ta wá wá síwájú ọlọ́run all things that we are here before the Lord olúwa ni onílẹ̀kùnrẹ́rẹ́ olúwa ni olúwa ni all all everything that every one of us we are believing God for ẹ porúkọ Jésù olúwa mo mo mo wá ní jẹjẹ rí ìyanu jẹ̀kanú mi kò ṣe ọ́ o olúwa wá ṣòun ayọ̀ fún mi bàbá bá mi ro ìyá ayé mi o bá mi ro ẹ̀gbẹ́ yóò Olódùmarè kó gbóhùn rere lé mi lọ́wọ́ díẹ̀ kanú mi kò ṣe ọ́ wá ṣòun ayọ̀ fún mi ó nínú ọdún ìṣá díẹ̀ mi kò ṣe ọ́ olúwa wá ṣòun ayọ̀ fún mi. Bàbá oníjẹ̀kanu mi kò ṣe ọ́ o bàbá. Wá ṣòun ayọ̀ fún mi nínú ọdún yìí Olódùmarè ṣẹ́. Ẹ̀kanu mi kò ṣe ọ́ Olúwa. Wá ṣòun ayọ̀ fún mi. Bàbá orúkọ Jésù. We are so to fellow Lord. Tell the Lord for what you need ẹ sọ fún ọlọ́run ohun tó ń fẹ́ bẹ́ẹ̀ kó bá ọlọ́run sọ̀rọ̀ pé olúwa ohun tí mò ń fẹ́ rèé bẹ́ẹ̀ kó fẹ́nu ara rẹ gbàdúrà tell the lord olúwa mo fẹ́ kó o ṣe nǹkan báyìí fún mi bẹ́ẹ̀ kó pe jésù lọ́wọ́lọ́wọ́ màmá sọ fún jésù ohun tí mo wá nú tí mo tọ̀ wá fún rèé ìrì ayé mi mo fẹ́ rí ọlọ́run tó rán mi níṣẹ́ o mo bè lọ́wọ́ rẹ lórí jẹ́ kí iṣẹ́ agbára kó bẹ̀ ṣẹlẹ̀ nú ayé àwọn èèyàn yìí ọlọ́run tó pọ̀ nípa àti agbára gbogbo èèyàn tó ń fẹ́ ni wọ́n sọ̀rọ̀ báyìí bá mi fi lé wọn ó ṣàlè ohun tó fẹ́ ṣe ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí ohun tó fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí begin to do it olúwa ìwọ ló fẹ́ ṣiṣẹ́ ìwọ jésù ló níṣẹ́ ìwọ jésù ni oníṣẹ́ gbogbo àwọn èèyàn tó ń fi ẹnu wọn sọ̀rọ̀ yìí ọ̀run gbọ́ ẹ let heaven hear what you are saying ẹ̀yin áńgẹ́lì tí máa ń gbére wá ó yẹ lọ gbé fún àwọn èèyàn náà rí wọ́n ti dé iṣẹ́ kan ọ́ bàbá dé ayé ẹ̀ àwọn èèyàn tó ló fẹ́ tú sílẹ̀ ti dé bàbá ó yá wọ́n ti dé o ó yá bẹ̀ sí tú wọn sílẹ̀ ní orúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ wà ní àdúrà yìí ẹ gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ́ wà ní àdúrà yìí tẹ́ bá nǹkan kan wá tẹ́ bá nǹkan wá níwájú Olúwa ní orúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀ níbi tẹ́ ti ń fẹ́ ìtúsílẹ̀ ẹ gbà á Receive it where you need your deliverance, where you want your deliverance. Receive it now. I command your life to receive it. Mo pàṣẹ fún ayé yín kó gbà. Mo pàṣẹ fún ọ̀nà yín kó gbà. Ibi tẹ̀ ti ń fẹ́ ìtúsílẹ̀. Tẹ̀ ń fẹ́ ọwọ́ agbára Ọlọ́run. Tẹ̀ ń fẹ́ ọwọ́ ìbùkún Ọlọ́run. Ní orúkọ Jésù, ẹ gbà á. Ogun ìdíwọ́ṣẹ́. Ìwọ ogun ìdènà wọlẹ̀. Ní orúkọ Jésù, the battle is over in the name of Jesus. The Lord break that yoke, that yoke that delay your dreams, that yoke that delay of life, that yoke that want to waste your time in life. Ni orúkọ Jésù, Manana Makasata, let that yoke break. Ẹ ti ń gbọ́ kókóluwa. Now I call for the manifestation of it. Mo béèrè fún ìfarahàn rẹ̀. I called for the manifestation of your miracle. Mo béèrè fún ìfarahàn ìṣẹ́gun rẹ̀. Ní orúkọ Jésù, ó yá gbà á. Ojú ò ní tì ọ́. Ilẹ̀ ò gbé ẹ jẹ. Gbogbo ẹni tí ayé fẹ́ ràpò ní orúkọ Jésù èyí tó fẹ́ daṣọ bò gbogbo aṣọ náà kó ló wá fi jóná let God set it on fire you are delivered you are moving forward the Lord will help you the Lord will increase you and the Lord will support you for great things in life olúwa kó pè é níjà olúwa kó fún yín ní ìṣẹ́gun ojú ò tì í ẹ lọ gbáre ẹ lọ gba ìbùkún oore kó ṣẹlẹ̀ so shall it be the Lord will do great things the Lord will do new things for you. So shall it be. Thank our righteous one. In Jesus' name we pray. Mo fẹ́ kó kí hallelujah pé mo fẹ́ kó kí hallelujah pé hallelujah pé mo gba ìtúsílẹ̀ lónìí o. Mo bẹ̀ sí hallelujah pé mo gba ìtúsílẹ̀. Mo bẹ̀ sí hallelujah pé mo gba ìtúsílẹ̀. Gbogbo èèyàn ẹ hallelujah. I want everyone to shout hallelujah that you are delivered. Hallelujah atumisílẹ̀. Hallelujah atumisílẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ ìṣẹ́gun yẹn kó máa ṣẹlẹ̀. Èyàn ń gẹ́lẹ̀ Ọlọ́run ẹ̀bẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Máa sọ bẹ́ẹ̀ say it hallelujah ti tú mi sílẹ̀ hallelujah tú mi sílẹ̀ wàhálà láì jìnlẹ̀ o ní orúkọ Jésù àwárí nǹkan tó ṣẹlẹ̀ ìlàbà ó ṣàtà wàhálà láì jìnlẹ̀ Olúwa yóò fi nǹkan tó ṣẹlẹ̀ sí ọ sọ sọjáde sọjáde hallelujah tú mi sílẹ̀ ìfarahàn á sì ṣẹlẹ̀ o máa lè káwọ́rìà hallelujah tú mi sílẹ̀ ìfarahàn rẹ̀ wàárí á ṣẹlẹ̀ wàárí báyìí lójúkorojú ní orúkọ Jésù hallelujah tú mi sọ bẹ́ẹ̀ o màdáni àbàkà ṣàyìdà ó hallelujah ti tú mi The, the, hallelujah, I'm set free. Hallelujah, I'm delivered. Porúkọ Jésù. Hallelujah, ti tú mi sílẹ̀. Bẹ́ẹ̀ ni ìjẹ́wọ́ rẹ nìyẹn. That is your confession. Kó bẹ́ẹ̀ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kó máa rí bẹ́ẹ̀ bó ṣe ń sọ yẹn. O ní orúkọ Jésù. Hallelujah, ti tú mi sílẹ̀. Mo ní kó máa rí bẹ́ẹ̀ bó ṣe ń sọ yẹn. Ẹ̀yin ogun ọ̀run ẹ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀. Hallelujah, ti tú wọn sílẹ̀. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ní orúkọ Jésù. Hallelujah, ti tú yín sílẹ̀ o. Ní orúkọ Jésù. Hallelujah, ti tú ẹ sílẹ̀ yóò àdébà ó mọ ìṣẹ́gun yìí ó mọ ìtúsílẹ̀ ní orúkọ Jésù bẹ́ẹ̀ ni ó sì ní ohun tó pè lédè ohun tó wú jáde kó rí bẹ́ẹ̀ fún ọ kó rí bẹ́ẹ̀ let it be unto you kó o mọ̀ ọ́n kó o mọ̀ ọ́nú ayé rẹ kó o mọ̀ ayé ọmọ rẹ a tú ọ sílẹ̀ o kó o nú ìgbèkùn a tú ayé rẹ sílẹ̀ ayé rẹ kó o nú ìgbèkùn a tú iṣẹ́ rẹ sílẹ̀ iṣẹ́ rẹ kó o nú ìgbèkùn bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa mo gbàdúrà gbogbo ẹni tó ń bẹ lábẹ́ àdúrà yìí ayé ò ní daṣọ bò ọ́ wọ́n ní ràpọ̀ ẹ ayé ò ní yí aṣọ mọ́ ọ mo bá gbogbo ìran yìí jẹ́ gbogbo ìran àtẹbí àtàrà àtọ̀rẹ́ wọ́n ní ràpẹ wọ́n ní ràpẹ yẹn sínú aṣọ ní orúkọ Jésù mo bá gbogbo ìmọ̀ yìí jẹ́ àti sọ ilé níwájú Olúwa we have present this before the law kò ní ṣẹlẹ̀ àní rí ó jìnnà olúwa tẹ̀rí ọ̀run tẹ̀ mọ́lẹ̀ lónìí kò ní rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí o láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín no sudden death in the name of Jesus no we cancel it we step on it we march it down we have victory on it in the name of Jesus. Our confession we have victory. Olúwa tuntun wa sílẹ̀ fún àdìkà hallelujah. Olúwa tuntun wa sílẹ̀ fún bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ. Lórí ọmọ, lórí ọ̀dọ́ la Lórí ọmọ, ní orúkọ jésù shall be far away from your door shall be far away from me in the name of jesus so shall it be in jesus name we pray amen just put in mind that the prayer continue tomorrow as we have mentioned and the Lord your God will help us in Jesus' name. And also make sure you share it, make sure you be a blessing. And also uh, let me begin to say because we have on the two, on the 22 of next month, we have received, but it's not enough. It is still far for renewal of showers of blessing. Me but it's now getting closer now. You know, by next month, we need to renew showers of blessing. We need to renew the app. So, whatever thing God have laid upon your heart, let's do that to renew it. Um, because I can see the it is from on the 10 of 22 of this next month. Um, we need to renew it there's nothing free. I told you there's nothing. We pay on all these things. Uh, uh, Facebook, Nina, Facebook, uh, no, no, no, no, no. It's not like that. Too. Hallelujah. I told you it's not like that. Nah. So just be a blessing to the work of God. So if you want to do that, you can do on Zelle. Zelle can work for those in America. You can do um, Cash App. Cash App can work in America. You can do PayPal People can work for all everyone all over the world. People can work for anyone all over the world. And also you can do um, those in Nigeria, you can do uh, First Bank. So whatever thing God has laid upon your heart to um, to to be of blessing, to support the work of God, we need your support to do this. You no, know, this is not free, and the Lord Jehovah God will bless you to do it. And I know that Lord Jehovah God will do great things for you. So the prayer, there's prayer tomorrow. Like by our Lord, Laguma, laguma, láago mẹ́sàn now begin to tell your friend now ẹ má jẹ́ kó di ṣíà ṣíà ṣíà ṣíà ṣíà yẹn dalọ́jú gbogbo will bless you gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà pé kó má bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò pé kó dàgbà ah, iṣẹ́ yẹn láti dàgbà ni ní orúkọ jí gbogbo ẹ̀yin tó ní pé kí iṣẹ́ yìí má lọlẹ̀ bẹ́ẹ̀ ṣe rò ó ọlọ́run kó yọjú sí yín àmín gbogbo ẹ̀yin pápátá tẹ́ ẹ sọ pé iṣẹ́ tẹ́ ẹ dá tẹ́ ẹ máa ń ṣe bẹ́ẹ̀ pé kí iṣẹ́ yìí wọ ọlọ́run tó wọ́n mi níṣẹ́ kó yọjú sí yín mo bèrè ọlọ́run tó sọ fún èmi kémi ṣe léyìí mo bèrè fún ó yá kó yọjú sí ẹ̀yin kó yọjú sí ọmọ yín let it reveal himself to you let it reveal himself in your life in the name of Jesus let Jehovah God reveal himself in your work in everything that you lay your hand gbogbo ntẹ bá dáwọ́lé let God reveal himself to you go in this blessing and always return with a testimony go with this blessing lọ pẹ̀lú rẹ̀ yìí ní gbogbo ìgbà.